bí mo bá jí òun bẹ ní ọkàn mi bí mo bá sùn ó gbé ọlẹ́ àyà mi. ààyè <laughs> ah, olólùfẹ́ tẹ́ ń wò mí lọ́ọ̀kan ẹ̀ ẹ fẹ́ràn orin ìfẹ́ bẹ́ẹ̀ ni nítorí nǹkan tó ṣe ṣe dá èmi sí pàápàá náà nítorí ọ̀rọ̀ ìfẹ́ tá à ń sọ yìí orí ètò bàbá ètò náà lẹ́wà bẹ́ẹ̀ ni ò fún àǹfààní ẹ̀yìn tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò ẹ̀ lórí Orísun tẹlifíṣàn náà la wà àwọn ìdílé aláyọ̀ mi wọ́n sì ti wà ní digbí wọ́n wà ní kalẹ̀ pẹ̀lú mi lórí ètò léni ẹ kú kalẹ̀ ẹ̀yin ìdílé aláyọ̀ mi. ẹ kú lè máa o ẹ ṣeun ṣé dáadáa la bá yín o. ẹ kú àlejò wa. àdúpẹ́ sà àdúpẹ́ mà ẹ ṣe torí pé wọ́n pè yín ẹ̀dẹ̀ jẹ́ mi ẹ ṣe àdúpẹ́. ẹ bàbá wa ẹ bá mi dárúkọ ìdílé yín fáwọn aráalé. ìdílé tí ó jókòó tẹ̀ ń wò yìí ìdílé aláyọ̀ ni wá àpèdílé wa ní ìdílé Jésù Fẹ́mi. Hmm. ìdílé Jésù Fẹ́mi màmá wa àti bàbá wa Jésù Fẹ́mi màmá wa ìgbéyàwó yín ti tó ọdún mélòó báyìí. nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ó ń lọ ọdún méje báyìí. wàá ọdún méje gbàkúgbàkú hmm ìgbéyàwó yín náà túbọ̀ máa tẹ̀síwájú lágbára ọlọ́run ah, bá mi ọba òkè ìfẹ́ yẹn tó ti ń jó iná ìfẹ́ tó ti ń jó kò ní kú lágbára ọlọ́run. àmín ah, jésù. Ah, bàbá wa báwo gan lẹ ṣe pàdé àwọn ọmọ mi. ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ hmm. ṣùgbọ́n a máa sọ náà ni. bẹ́ẹ̀ni. mo ń ṣe iṣẹ́ ìránṣẹ́ ní ìlú ìkòròdú hmm. ní àkókò kan. Hmm. olúwa wá bá mi sọ̀rọ̀ wípé kí n wá sí ìlú ọgbà lẹ́kọ̀ọ́ mbé hmm. ìlú ọgbà yẹn náà ni mo wá ni bàbá wa ní olúwa kan ni a lọ bá wọn ṣe pàdé kan papọ̀ inú ìpàdé tá a lọ ṣe yìí la parí ẹ̀ ni bàbá wa ní olúwa ni ah jẹ́ ká ṣeré dọ́dọ̀ ọmọ mi kan tó máa ń bá mi ṣiṣẹ́ hmm. ni a bá lọ kí ọmọ bàbá tí ó ń bá bàbá ṣiṣẹ́ hmm. nígbà tí a dẹ̀ débẹ̀ tá a kí ọmọ bàbá tán ni bí a ṣe dọ̀rẹ́ nìyẹn hmm. ibi tọ̀rẹ́ wa ti bẹ̀rẹ̀ sọ ọ̀rẹ́ la fi bẹ̀rẹ̀. ọmọ bàbá wa di àwọn màmá wa ah, lọ́dẹ̀ẹ́ hmm. ọ̀rẹ́ la fi bẹ̀rẹ̀ ọ̀rẹ́ la fi bẹ̀rẹ̀ ìfà ọ̀rẹ́ tá a fi bẹ̀rẹ̀ yẹn pàápàá kò dàbí ìgbà tá a máa fẹ́ra tọ́lọ́rẹ́ ni wá àti dọ̀rẹ́. Ah, ṣùgbọ́n lénìí ah, ó ti lọ ọdún keje náà. ẹ jẹ́ tèmi wá béèrè báyìí nígbà tí wàá fi ọ̀rẹ́ bẹ̀rẹ̀ kí lẹ́yìn wá rí torí bẹ́ẹ̀ ṣe sọ́lẹ̀ nǹkan pàápàá ẹ̀ ní kò dàbí pé ẹ tiẹ̀ máa fẹ́ wọn irúfẹ́ ọ̀rẹ́ tẹ́ jọ ń ṣe ẹ kí lẹ wá rí láwọn ọgbà yẹn tó fi wá jẹ́ pé ẹ wá wò pé ah, màá débẹ̀ ni. Eh, gẹ́gẹ́ bí ìlànà tí à ń tẹ̀lé tó jẹ́ ti ìlànà ọ̀rọ̀ Ọlọ́run hmm. ọjọ́ tí mo ti fojú kan lọ́jọ́ yẹn gangan ni mo ti mọ̀ wípé ìyàwó mi ni. ẹ ṣùgbọ́n ṣe mọ̀ pé ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ tí ẹ mọ̀ hmm. ẹ̀yin ò ní sọ ti yín. <laughs> ọjọ́ yẹn ni mo ti mọ̀ pé ìyàwó mi lọmọbìnrin so àwa bẹ̀rẹ̀ sí ní sọ̀rẹ́. ee bàbá wa ẹ ṣe ẹ jẹ́ n bèrè lọ́dọ̀ màmá wa kí lẹ̀yin wá rí nínú dádì tẹ̀ fi wá wò wọ́n náà rẹ̀ lẹ̀ ń ṣe nígbà tí wá ní ẹ o olúwa rán mi sí ẹ o báwo lẹ ń ṣe wá fíl. ah ṣe rí ọ̀rọ̀ yẹn màá sọ wípé níwọ̀n bí ọdún kan ká tó pàdé ni olúwa ti fi ìfihàn wọn hàn mí hmm. bó tilẹ̀ jẹ́ pé ìrìn àjò yẹn pẹ́ hmm. mo pẹ́ kí n tó lọ́kọ hmm. so ó kù ọ̀sẹ̀ kan tí ìfihàn yẹn máa pé ọdún kan ni àwọn wá kí mi àti bàbá mi ní olúwa yẹn níbi tí mo ti ń ṣiṣẹ́ tẹ̀wétẹ̀wé ìtàwọn hmm. olóyìnbó ń pè ní printing. Hmm. mo sì fẹ́ béèrè náà pé irú iṣẹ́ wo lẹ̀ ń ṣe. so bí wọ́n ṣe wọlé lọ́jọ́ yẹn tí wọ́n dẹ̀ padà wá bó tilẹ̀ jẹ́ pé nínú ìfihàn tí a fi hàn mí yẹn hmm. ẹ̀gbọ́n mi tí a bí mi tẹ̀lé ni mo rí nínú ìran yẹn tó sọ fún mi pé òun fẹ́ ilé níbi tí mò ń gbé pé kí n bá òun wá ilé mo dẹ̀ ṣèlérí fún pé màá bá wá ilé nígbà tí àwọn wá wá bàbá ó sọ fún bàbá mi olólùwà kan ó ní nígbà tí ìran ìbọn máa wá sí ìmúṣẹ ó ní fúnra mi màá mọ̀ hmm. nígbà tí wọ́n dé kò ń ṣe níjọ́ tí àwọn àti bàbá jọ wá wọ́n sọ̀rọ̀ o ah. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọ̀rẹ́ náà ni hmm. mo ní wá kí yín hmm. adẹ̀tí wọ́n mọ̀ pé tóní bọ́lá bá ti ó sàárẹ̀ kọjá ṣùgbọ́n ìjọ tí wọ́n wá ta wá sọ̀rọ̀ délẹ̀délẹ̀ ó ń kan tí mo rí náà ọ̀rọ̀ wọn ni pé wọn kì í ṣe ẹni tó máa ń purọ́ hmm. látijọ́ àkọ́kọ́ hmm. wọ́n sọ ìrìn àjò wọn látẹ̀yìn hmm. wá fún mi ṣùgbọ́n bá ṣe ń bọ̀rọ̀ yẹn lọ mo wá bèèrè lọ́wọ́ wọn mo ní kí ni orúkọ yín wọ́n sọ orúkọ fún mi ibẹ̀ lára ti ń fún mi mo ní ọmọ ọdún mélòó lẹ́yìn ọjọ́ wo lẹ́yìn oṣù wo lẹ́yìn ọdún wo lẹ́yìn olóòtú ìyàlẹ́nu ló jẹ́ fún mi pé nígbà tó máa sọ gbogbo ohun tí mo béèrè yìí mm-hmm. àwọn àti ẹ̀gbọ́n mi tí mo rí nínú ìran orúkọ kan náà ni wọ́n jẹ́ hmm. àbí wọ́n ní ọjọ́ kan náà ah. àbí wọ́n ní oṣù kan náà àbí wọ́n ah. ní ọdún kan náà ẹlẹ́rìí kí la wá tún wá ń wá hmm. <laughs> lójú kan náà ni mo gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo pe bàbá pé bàbá ó ti ṣẹlẹ̀. Hmm. ẹ pé bàbá pé mo ti rí ẹni náà <laughs> ẹni náà ẹ tí mo rí nínú ìran ó ti wọlé wá láti ìgbà yẹn náà lẹ ti wá ń bá ìgbà yẹn máa ti tó ọdún mélòó kó tó di pé ẹ wá ṣe ìgbéyàwó gangan. ọdún kan náà ni a pàdé nínú oṣù karùn-ún hmm. ọdún yẹ two thousand and twelve a dẹ̀ ṣe ìgbéyàwó wa nínú oṣù kejìlá ọdún yíya two thousand and twelve kan náà. wow wow wow ìgbéyàwó yẹn á sì túbọ̀ máa tẹ̀síwájú lágbára ọlọ́run bá mi ẹ kú kalẹ̀ <laughs> ẹ láti bí ọdún méje tẹ̀tí ń bá màmá wa tẹ̀tí ń jọ rò pọ̀ tẹ̀jọ́ rò pọ̀ bọ̀ kí ni àwọn àsìkò kan tẹ́ ti rí tẹ̀ pé ah kí ni mo ṣe léyìí fún o ah ìgbéyàwó ìṣèwárí báyìí. Hmm. kí ó tó di wípé a ṣègbéyàwó. Hmm. Um, ni mo ti ní ẹ̀kọ́ kan ẹ̀kọ́ tí mo ní nígbà náà ni wípé gbogbo ọkùnrin tó bá máa ṣe ìgbéyàwó mm, ó gbọ́dọ̀ ní apá kan ní ọkàn rẹ̀ hmm. tí a ń fi ohun tí a kò rò tẹ́lẹ̀ hmm, hmm. sí nípa obìnrin èyí ràn mí lọ́wọ́ gan nígbà tá a ṣègbéyàwó so kò sí ohun tó lè ṣe tí mo kábàámọ̀ láti gbàtà ti ṣègbéyàwó títí lọ́dún méje tá ń lọ yìí. ẹ̀kọ́ rèé fún gbogbo ẹ̀yin ará ilé pátápátá tẹ̀ ń wò mí nítorí èmi máa ń sábà kọ́ ẹ̀kọ́ lára àwọn ìdílé aláyọ̀ tí mo bá gbé wá ẹ sójú ìwòran yín pé kẹ́yìn náà lè kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì wọ́n ní gbogbo ọkùnrin tó bá máa ṣe ìgbéyàwó kó máa fi sí apá kan pé hmm, àwọn nǹkan tí a rò tẹ́lẹ̀ ó lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ ẹ ahọ́n àtẹ̀yìn gan wọ́n jọ ń jà ọmọ méjì tá a bí lọ́jọ́ kan náà gan ìwà wọn ò rí bákan náà wọ́n máa sọ pé ọkọ àti ìyàwó tán ti dàgbà lápá ọ̀tọ̀ọ̀tọ̀ tán wá padà pàdé bàbá wa ẹ ṣeun ẹ mo dúpẹ́ fún ẹ̀kọ́ yẹn torí àwọn aráalé tún ti mú ìyẹn dání màmá wa bàbá wa rèé láti bí ọdún méje náà tẹ̀tí jọ ń rò pọ̀ tẹ̀ jọ ń rò pọ̀ àwọn àsìkò tí wọ́n bá tẹ̀ dàbí ẹni pé àbí wọ́n ń bínú ni àbí nǹkan kan ṣẹlẹ̀ báwo lẹ̀yin ṣe máa ń ṣe é tí gbogbo ẹ̀ tó fi máa ń dánmọ́rán padà gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú pé ó ṣe díẹ̀ kí n tó ṣe ìgbéyàwó hmm. ní àwọn àkókò yìí hmm. èmi ò mọ̀ pé ẹ̀kọ́ lọ́lọ́run kọ́ mi hmm. wípé ìrìn àjò tó ń lọ ó jì mo ní láti kọ́ ẹ ní àwọn ẹ̀kọ́ kan lára àwọn ẹ̀kọ́ tí mo kọ́ kí n tó ṣe ìgbéyàwó ni wípé kò sí ìdílé tó pé kò sókùnrin tó pé hmm. bẹ́ẹ̀ ni kò sí obìnrin tí ó pé nínú ìgbéyàwó a wá láti jẹ́ láti perfect ara wa ẹ bá bìrì pé màá sóyìnbó jẹ eh, láti múra wa pé ni a wá láti fi àgàgbàgà hmm. tí eléyìí bá ti wà nínú ọkàn oníkálukú hmm. tí èèyàn kan bá ń gbóná èèyàn kan á ní sùúrù nígbà yẹn nítorí gbígbóná méjì òun bímọ rẹ tí èèyàn kan bá ti jágùtàn èèyàn kan á jẹ́ wúrẹ́ tí èèyàn kan bá jẹ́ wúrẹ́ èèyàn kan á jẹ́ àgùntàn kò dẹ̀ sí kò ṣe lè jẹ́ hmm. bẹ́ẹ̀ náà ṣe sọ pé àwọn ìbejì tàbí lọ́jọ́ kan náà gan ìwà wọn ò papọ̀ dèpòdépò ẹni tó ti di géńdé ọlọ́run hmm. tí ò àtọ̀ sí ti di géńdé ọlọ́run hmm. so ní gbogbo ìgbà yẹn tí àwọn àkókò yẹn bá ti ń wá mo máa ń dákẹ́ tó bá lè jẹ́ pé èmi náà ni. Hmm. kíní ọ̀hún gùn àwọn hmm. náà dákẹ́ hmm. <laughs> bọ́lá ọ̀hún ṣe ràn wá lọ́wọ́ láti bí ọdún méje ńlẹ̀ yìí náà nìyẹn mọ̀. màmá wa ẹ ṣé àdúpẹ́ ẹ̀rọ aléṣẹ́ tún ti rí yẹn gbámú ìtorí èmi tún ti rí ẹ̀kọ́ kan nínú ọ̀rọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bá wa sọ tán yìí wípé tẹ́nìkan bá jẹ́ ewúrẹ́ ẹnìkan náà sì tún ṣe bíi àgùntàn méjèèjì ò lè máa hó ṣùṣùṣùṣù lẹ́ẹ̀kan kí làwọn ń pè nígbèyàwó nǹkan tá à ń pè nígbéyàwó náà ni pé kájọ máa ranra wa lọ́wọ́ ibi tí wọ́n kù sí jẹ́ ràn ẹ́ lọ́wọ́ ibi tèmi náà kù sí ràn mí lọ́wọ́ kò ń ṣe pé a fẹ́ competition màmá wa ẹ ṣeun gan ni mo dúpẹ́ kó tó di pé mo kúrò ní abala tá a wà yìí ẹ tá a máa lọ sí abala míì màmá wa ni màá béèrè léyìí lọ́wọ́ ẹ̀ bàbá wa leléyìí kí ni àwọn nǹkan níṣẹ́jú kan tẹ̀lé sọ pé ẹ ti yí padà nínú wọn ah. láti bí ìgbà tẹ̀ ti jọ ń rìn mo lè sọ pé wọ́n máa ń bínú hmm. tẹ́lẹ̀ bóyá ká dẹ̀ sọ pé òrò ìlú tí wọ́n ti wá ni <laughs> nítorí àwọn méjèèjì ìjẹ̀ṣàjọ ni wá. ṣó máa lọ. mo ti rántí àǹtí mi kan pè mí gbà pé ah ìwọ ìmẹ̀sí arákùnrin Iléṣà hmm. Ìjẹ̀ṣà kan náà báwo lẹ ṣe fẹ́ ṣe é mo ní ṣé èèwọ̀ ni hmm. mo ní kò ń ṣòro èèwọ̀ ìbínú yìí náà ni. Mm tá à ń wí náà ni ṣùgbọ́n nípòrí ọ̀fẹ́ ọlọ́run ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo tá à ń pè ní pé ìbínú yẹn hmm. lórí ẹ̀tọ́ wọn ló máa ń jà o hmm. ẹ̀pẹ́ ẹ̀yìn yorùbá náà lè máa pé kèé déédéé bínú ó máa lè nìyàn ní máa ń fà á lórí ẹ̀tọ́ wọn náà ni ṣùgbọ́n èmi máa ń jẹ́ kó yé wọn pé kò ń ṣe gbogbo ìgbà náà lèèyàn máa ń ta ìwọ̀ sínú hmm. àwọn àwọn reaction kan máa wà tẹ́lẹ̀ pé tí wọ́n bá ṣe at that time hmm. ó lè ba nǹkan jẹ́ pé èèyàn ò lérò jẹ́ hmm. ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́. ó ga jù ẹ̀yin aráalé ẹ̀ tún ti mú yẹn dání ẹ̀ oríṣiríṣi nǹkan ọlọ́run fi wá ṣe ọ̀rẹ́ ara wa fún bàbá wa ọ̀rọ̀ wà tí máa béèrè lọ́wọ́ ẹ̀yin náà ṣùgbọ́n ẹ jẹ́ kí n dé òkè lọ́hùn ẹ kí n dé òkè lọ́hùn nígbà tí màá bá fi padà dé mo máa bọ́ sí abala kan tí mo pè ní abala ṣé o mọ̀ mí tán ẹ máa wo bí àwọn ìdílé aláyọ̀ mi bọ́n ṣe mọ ara wọn tán sí ẹ kú kalẹ̀.